Hello everyone, uh, welcome to my page, Timo Starboy, Reality Talk TV. Yeah, I greet you at your location time. Good morning, good afternoon, good evening. And for those people who are already sleeping, good night. Yeah, I greet you at your location time. You are welcome to the platform, Timo Starboy. So, uh, as you can see, the title, Nigeria is not working anymore. Let's separate. Ẹ jẹ́ ká pín, ẹ jẹ́ ká pín yà. Yeah kò ń ṣe tipátipá la fi ń so ọkọ àtìyàwó pọ̀ kò dẹ̀ ń ṣe tipátipá la fi ń so ọ̀rẹ́ mẹ́ta pọ̀ kò sí nǹkan kan mọ́ ní nàìjíríà nàìjíríà is dead as dodo nàìjíríà is dead is already gone so is uh, the dead body is in mortuary we are just waiting for the burial ceremony uh, we are waiting for nigeria burial ceremony. So uh, this is a protest that is going on. I would like to show you the video now, you know, so that you can see that we are not lying. We are telling you the reality here. So the protest is going on on uh, every corner of the the the country, you know, called Nigeria. So Nigeria is in in turmoil now. It's in disaster. The government they are losing it. They are losing it. They don't know what to do. Everything is over their head, you know. Everything is beyond their power. So we are telling you the fact. Let's let's uh, forget about Nigeria and create our own country, which is Yoruba nation, Igbo nation, Hausa nation. You know, let's uh, scatter it. Let's uh, divide it you know, before it's too late. Because what is uh, behind this thing now, I can never tell you. I can never tell you. Because it's getting, it's getting ugly every day in, day out. It's getting ugly and uglier. So, the solution is to divide. Let's go home. Everybody should go home. Ẹ jẹ́ ká máa lọ́lé wa. Ẹ jẹ́ ká máa lọ́lé wa ó tó wá pín. N tó wà nílẹ̀ tó wá pín ẹ jẹ́ kó ní kálukú kó di ọmú ìyá ẹ̀ mú ẹ jẹ́ kó ní kálukú kó jẹ́ orúkọ bàbá ẹ̀ kó jẹ́ orúkọ ìdílé ẹ̀ orúkọ wa kò ń ṣe Nigeria our name is not Nigeria it is a white man uh, business Nigeria is a white man business Lord Lugard business eh? England business American business all these white supremacists you know white white uh, ma uh, slave masters all these white slave masters because they have their own benefit they have their own share share they are sharing the the property of nigeria among themselves including our all these uh, elites and our elders that they are lack of their brain their lack of their intellectual brain they don't get they don't get it at all so they are losing it is over their power. They don't know how to control it. You know, as at now, I'm telling you the dollar is rising again. Maybe at, uh, by the end of the March, it might, it might reach uh, uh, the peak of uh, 2,000. Eh? 2,000 naira to one dollar for God's sake. Maybe at the end of this year, it might reach uh, 4,000 as, as uh, the, the, the peak is going up. So this is so disaster. It's disastrous. It's no more joking. It's no more, uh, uh, uh, what can I say, drama again. So let everybody go. Let everybody work up. Eh? What kind of uh, uh, the, the, the, the strong uh, joining together is this? What kind of a falseness is this? Can't you guys understand and be reasonable? I'm talking to the leaders. There's no nothing there again. It's dead. Everything is dead. The economic is dead. Everything, every part of uh, Nigeria body is dead. It's a mortuary. We just want to bury it. You know? Just to dig the six feet or whether eight feet you want to dig, just put it there and finish. So, n tá so bá yín àwọn òní kò ní ìdí àrò a ṣe máa ṣe ọbẹ̀ wa lọ ọ̀tí tó bá máa tó bá máa fi délẹ̀ tá a máa jẹ ọbẹ̀ nígbàdùn you know we are still cooking it ojú gbogbo yín ló máa ṣe àtẹ̀yìn ọ̀tá tẹ́ni yorùbá nation ní ṣojú yín ẹ̀yìn adẹ̀ṣẹ̀ yín náà ló bá tẹ̀ ẹni kò ní ṣojú yín á if it is you are not participating in it whether you like it or not you will participate it when you are in heaven you know you will join the race you will be participating in the race in your heaven or in your deep hole tẹ́bá ní kò ní ṣojú yín á dẹ̀ ṣẹ̀yìn yín àbí tó bá tán gbogbo ẹ̀yin ọ̀tá ẹ̀yin eh, alábòsíà ẹ̀yin ọ̀tá ilẹ̀ yorùbá olèmí ń bá wí èmi ò bá wọn ọmọ ọmọ kọ àwọn ọmọ kan tó dúró tán tán dúró gidigba àwọn tó ti ṣe tán wípé wọ́n fẹ́ gba ilẹ̀ bàbá wọn àwọn tó ti ṣe tán wípé wọ́n fẹ́ gba fírídọ̀mù wọn lọ́wọ́ àwọn àwọn àwọn atọ́nijẹ atọ́nipa àwọn tó ti ṣe tán tó dẹ̀ dúró gidigba bí ọmọ ọkọ àwọn ẹ̀ là ń bá wí kò ń ṣe àwọn fake kò ń ṣe àwọn àdàmọ̀dì àwọn tí wọ́n lè gbéra wọ́n fi wọ́n joyè àwòdì wọ́n lè gbẹ́dìyẹ àfi kọ́ wọn máa lé ìbàjẹ́ Sunday Igboho gbogbo ẹ̀yin ọ̀tá tẹ́ bá ń dìtẹ̀ ọmọ Adéyẹmọ gbogbo yín inú ṣáláńgá lẹ máa kú sí ẹ máa ọ̀gì transformer gbẹ̀yìn ayé yín ni ẹ máa jóná gúgú ni ẹ̀yin ọ̀tá tẹ́ ń dìtẹ̀ Yorùbá nation tẹ́ ń dìtẹ̀ Yorùbá land gbogbo yín ẹ máa họ́ọ̀gì transformer gbogbo yín ẹ máa họ́ọ̀gì transformer igbó igbe igbe igbe kíke òun ni igbe eh, ajá iná ajá máa ń gbókù ni tájí mọ́tò bá dẹ̀ gba tó bá gba ajá ajá máa ń gbókù ni ó máa gbókù ni àkàn máa àbí kí náà ti ń pè ẹ àgbò àgbò máa kàn kú ni ẹ eh, báyẹn ṣe máa rí nìyẹn ayé yìí máa rí rúdurùdu ẹ̀yin ọ̀tá ẹ̀yin ọ̀tá àfi tẹ́ bá dẹ̀yìn ẹ dẹ̀yìn lẹ́yìn ọmọ Sunday Adéyẹmọ Ìgbòho kò ṣẹ̀yìn ó ń jà fún ẹ̀tọ́ ẹ̀ ni ẹ̀yin wọ̀bìà olè ní owó lẹ́yìn mọ̀ kẹ́yìn gbájú ẹ̀ kẹ́ four one ten ọmọlọ́mọ ó wà láàyè ara ẹ̀ bàbá oníbàbá ó wà láàyè ara ẹ̀ ẹ̀gbọ́n ẹlẹ́gbọ́n ó wà láàyè ara ẹ̀ àbúrò aláburò wà láyà rẹ̀ ẹ kò tọ́ yín kò sọ pé kí tiyín má da ó ní kẹ́ pawọ́ pọ̀ ṣé ẹni lẹ wá fi ń dìtẹ̀ tẹ wá ń sọ pé ẹ kó pàdé ní oríta mẹ́ta ayọ̀ǹgà yín ẹ̀yin lóògùn lẹ̀ lè fèsì àwọn fúlàní ajínipa àwọn ajínigbé àwọn adáyaláya apọkọlọ́kọ ẹ eh? gbogbo àwọn báńdíìtì ẹ lè lọ fèsì wọn kẹpa ogun ọrẹ bẹ̀tẹ̀ tó fẹ́ gba tó fẹ́ labrate àwọn èèyàn ẹ̀ tó fẹ́ gbà wọn kúrò nínú ọ̀wọ̀ọ̀wù ẹ̀ tó fẹ́ tó ń jìjàǹgbara fáwọn èèyàn ẹ̀ tó ń fi gbogbo ara jà táwọn alálẹ̀ máa bá mi kẹ́ táwọn alálẹ̀ tó máa bá mi support ẹ family ẹ̀ tí kò ní parun láyéláyé tó wọn máa rí ṣe òun lẹ́yìn wá sọ pé ẹ fẹ́ máa fẹjúmọ́. Fe, ẹ fẹ́ máa dúró ọ̀wọ́ wù gbogbo yẹn máa ṣánkù ni o èmi ti sọ pé oṣù yìí oṣù èpè ni ẹni tó bá dẹ̀ ti forí gbé báyìí ó forí gbé nǹkan náà ni oṣù èpè la wà ká máa ṣépè fún yín gbogbo ẹ̀yin ọ̀tá tẹ́ni ẹ̀ ní jẹ́ kí ilẹ̀ Yorùbá mí tẹ́ni àní gba eré wa gbogbo yín ni gbogbo yín lẹ máa wọ́kú gbogbo yín ẹ̀ ní ọdún yìí ẹ̀ ní ẹ̀ tí ẹ̀ ní ba ẹ ní ba tílẹ̀ máa fi lanu gbé yín mì ṣé ẹ sọ pé ìkà nìyín ìkà ọ̀dájú tí ẹ mọ ẹ tí ẹ mọ ojú dì akúmájò mojú dì ní bí ẹja àìsí ẹ ọmọlọmọ ń jìjàngbara ó tún wá wálé ẹ tún ní báwo ló ṣe sórí àbírò àwọn èèyàn jákujàku eléyìí a yẹ mọ̀ pé inú yín náà ọmọ àlè ló pọ̀ jù yín fúlàní ló dóyà yín bóyá àwọn eh, tí fúlàní kidnap ẹ̀ eh, tó lọ bá sùn nínú oko ẹ̀gẹ́ tán bí ọmọ àlè kalẹ̀ ojú yín fọ́ lágbárí yín ẹ̀ mọ̀ pé fúlàní wọ́n ń gbé ọba pa wọ́n ń gbé ìjòyè pa wọ́n ń paráàlú ẹ̀ lè lọ kojú àwọn yẹn ojú eh, ẹni tó fẹ́ gba tó fẹ́ gbà wọ́n lẹ̀ tó fẹ́ gba àwọn ará ará tiẹ̀ lẹ̀ òun lẹ wá ń dì pàpà kò ní yẹ yín o kò ní yẹ yín tálàárọ̀ bá ní kó yẹ yín alálẹ̀ òní jẹ́ kó yẹ yín torí ìka ní gbogbo yín ẹ ẹ dẹ̀ jẹ́ kí ọmọ adéyẹmọ kó fi òróró kó fi ẹ̀dọ̀ sí òróró kó tiẹ̀ gbádùn ayé ẹ ṣé èèyàn fẹ́ ó jà fọ́ ẹ̀tọ́ ọmọ èèyàn ó ṣe wá di ogun ó ṣe wá di wàhálà báyìí ó ṣe wá di ogun ó ṣe wá di wàhálà kò ní kẹ́ máa kẹ́lẹ́kọ̀ọ́ máa tẹ̀kọ́ ẹ̀ kò ní kí ẹlọ́kà máa tẹ̀ka ẹ̀ kò ní kẹ́ máa jẹ̀kọ́ yín kò ní kẹ́ máa kẹ́ máa ṣe tó wù yín kò ta sí yín ẹ̀yin lẹ́wà ń ta sí. bẹ́ẹ̀ yẹn fẹ́ kí ìyá máa jẹ àwọn ọmọ Yorùbá yẹn ìyá ló máa jẹ gbogbo fámìlì yín pa àṣẹ dẹ̀ ti gùn tó àbàwọ́n èṣù yìí tí mo wúyà ọ̀rọ̀ ti rọ̀ mọ́ torí ńgbà tá a ní olùgbàlà tó ṣe tán tí òwò tó owó kò wo ti dúkìá ó ń wo ọjọ́ ọ̀la bó ṣe máa da bó ṣe máa bó ṣe máa fine fún everybody àti including ẹ̀yin àṣekà amòkun ṣèkà yìí tó ń jà fún gbogbo yín ẹ wá ń dìpàpà ẹ sọ pé ẹ kò ní rọ́nà lọ ẹ̀yin lẹ̀ ní rọ́nà lọ ọlọ́run ní fún yín lọ́nà lọ ọlọ́run ní fún yín ní àlàáfíà bẹ́ẹ̀ ṣe ń fúrò ẹ̀mí ọmọ adéyẹmọ yẹn bẹ́ẹ̀ ṣe ń fúrò bàbá ìgbòho tẹ́ ń fúru ẹ̀mí ẹ̀ ọlọ́run máa fúru ẹ̀mí ẹ̀yìn náà àfi àyàfi tó yẹ pé ó doyin láya àwọn gbà yín níyàwó àyàfi tó yẹ pé ó pa yín lọ́mọ bẹ́ ṣe ń fúru ẹ̀mí ẹ̀ ọlọ́run máa fúru ẹ̀mí gbogbo ẹ̀ là ń wò lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin ó ṣe ni ẹ lè ẹ lè kó kángára yín gbogbo oògùn ọ̀ranù tẹ́ ń so mọ́ di tẹ́ ń mọ́ ọrùn tẹ́ ń so mórí kẹ lọ́ọ́ máa fi bá àwọn báńdíìtì jà kẹ wọnú igbó lọ ẹ kẹ wọnú igbó lọ àní kẹ lọ́ọ́ bá wọn ní ṣangíṣa àní kẹ lọ́ọ́ bá wọn ní bọ̀ọ̀nù ẹ wọnú igbó èkìtì lọ àbí kẹ wọnú igbó ìgàngán lọ bó bí ọmọdé yẹn mọ́ ṣe perform kẹ́yìn náà tiẹ̀ ṣó kẹ́tiẹ̀ ṣó half of it ká mọ bẹ́ ṣe tó tán but ẹni tó fẹ́ gba tó fẹ́ labrate àwọn èèyàn ẹ̀ tó fẹ́ gbà wọ́n lẹ̀ òun lẹ́yìn wá fẹ́ máa dúnkokò mọ́ lẹ́ fẹ́ máa parọ́ pọ̀ lé lórí ọlọ́run ní fún yín ṣe ọlọ́run ò ní fún yín ṣe ẹ ní rọ́nà lọ ọlọ́run máa fúrò ẹ̀mí gbogbo yín ẹ̀yin tẹ́ ní yorùbá ò ní bọ́ ní oko ẹrú wípé yorùbá ò ní wípé yorùbá land kò ní lálàáfíà gbogbo yín ẹ̀ ní lálàáfíà tilé tilé yín a ti sọ pé èpè èpè mọ́ tìlélẹ́yìí bó ṣe ọba náà ló tẹ́rí sí ni a máa fún kò ni bó ṣe ìjòyè tí ò mọ tí ò mọ bó ṣe máa rìn a máa máa fún wọn gbájú ni a máa fún wọn ní kò ni ẹ máa jẹ̀kó látòrí íńtánẹ́ẹ̀tì yìí tàbádẹ̀ pàdé iná ẹ tún máa jẹ ẹ máa jẹ ṣégeyà tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ gbọ́ ni ó ní sìn ní gbogbo state ń sìn òun làwọn ebi òun ló lé wọn jáde wọ́n ní tí ebi bá kúrò nínú ìṣẹ́ ìṣẹ́bùṣe ebi ló lé wọn jáde ebi dẹ̀ ló ń fa ogun ebi ló ń fa ogun nígbà tí àwọn èèyàn kan ń jẹ àjẹyó àjẹṣẹ́kù tọ́dẹ̀ tó ń fún ajá wọn jẹ tó tún dànù sílé ilẹ̀ àwọn ẹlòmíì wọn ò rí half of uh, one square meal wọn ò tí ì rí ní èdè kan jẹ àwọn ẹlòmíì ń jẹ àkìtàn ẹ eh, adẹ̀pẹ́ra wa ní eh, human being láì ẹranko ẹranko ló máa ń jẹ ilẹ̀ ló máa ń jẹ gbogbo ohun tó bá wà nù ilẹ̀ tó máa máa jẹjẹkújẹ tó máa èèyàn ní gbogbo wa ọlọ́run ti gbélé ayé fún wa nírọ̀rùn wípé ká máa bíyèsí ká máa rẹ̀ sí ká dẹ̀ máa gbádùn lórí ilẹ̀ tó ń fún wa ni kí wá fa ogun kí fa wèrè kí fa wèrè kí ló mo ń bí ní ẹ̀yin amọ̀kúnṣekà ẹ̀yin oníbi ẹ̀ sọ pé ẹ̀yin ni jagunjagun kinní kan àjàkálẹ̀ àbí kílẹ̀ pé ayín ayín ọ̀gá yín OPC OP OPU OP wèrè ẹ ẹ lóògùn lẹ lè máa sà sí àwọn ọ̀tá yín tó wá yẹ pé ẹni tó fẹ́ liberate àwọn èèyàn ẹ̀ tó fẹ́ gbà wọ́n lẹ̀ nínú wàhálà ó ní ẹ̀yin lẹ wá ń pa ọ́ pọ̀ lẹ wá sọ pé kò ní rọ́nà gbà ẹ wá pa ọ́ pọ̀ lé lórí gbogbo yín ló máa ṣẹ́gun ẹ̀ gbogbo yín àdàbí àfi àyà àdàbí àdàbí lẹ́ǹkan sí tó bá pé ó gba aya yín àbò doyin ní bóyá ó dòyà yín àbò pa yín lọ́mọ àbò gbàǹtí yín ní tipátipá torí ẹ máa jẹ ìyà yìí ẹ máa jẹ látayé dọ̀run ni gbogbo ẹ̀yin tí ẹ ń ṣe ìkà tó yẹ pé ìkà ní tẹ̀m̀bẹ̀lẹ̀kun ó ti ba yín ó ti balé ayé yín jẹ́ ó ti fọ́lé ayé yánganyàngan tẹ̀m̀bẹ̀lẹ̀kun náà ni ọ̀tẹ̀ ẹ dẹ̀ jáwọ́ nú ọ̀tẹ̀ ẹ ẹ kó òǹdí ìdò eré ọmọdé ni gbogbo ẹ̀ náà la wíwíwíwí ẹ máa sọ pé ẹ ẹ wọn ò mọ̀ sọ. So báwo la ṣe tún sọ o báwo la ṣe fẹ́ ká tún sọ ṣé ẹ fẹ́ ka máa pọ́n yín ní ni ẹ fẹ́ máa pọ́n yín máa pọ́n yín ní eh, gbogbo yín kò ní dùn fún yín o bẹ́ẹ̀ ṣe ń lépa ẹ̀mí ọmọ eh, Adéyẹmọ bàbá èèyàn kan ni ọkọ èèyàn kan ni Eh? bàbá èèyàn kan ni ọkọ èèyàn kan ni olórí ilé èèyàn kan ni olórí ilé fámìlì kan ni ó dẹ̀ ń ṣe tiẹ̀ nìyẹn ń tọ́lọ̀ ran ẹ jẹ́ kó ṣe ẹ jẹ́ kó ṣe ẹni ọlọ́run dá kò ṣe farawé ẹlẹ́lọ́run gbáyé tó gbé sáfún tó gbé tó gbé fún tán kò ṣe ẹ lè ẹ lè dùbò ẹ ẹ lè ṣe nǹkan kan fún un ọlọ́run ti gbà fún un ọlọ́run mọ ó mọ rírì ẹ̀ ló ṣe gbé dìde ẹ wá ń bàjà ẹ rò pé òun lẹ̀ ń bàjà ọlọ́run lẹ̀ ń ọlọ́run pa yín ó pa gbogbo ìdílé yín run gbé mọ́ ẹ bá ṣe kọ̀ntínú pé ẹ fẹ́ máa ẹ ọmọ adéyẹmọ ìgbòho ṣà bàbá ó ṣe takuntakun ó ṣe kínní méje méje ó ṣe ntọ́ ọmọkùnrin ṣe gbogbo ayé lórí kò sẹ́ni tó ṣẹ̀ kò sẹ́ni tó bú èyí wá ní tiyín tẹ̀ ń sọ pé ẹ tún fẹ́ máa pè níjà pé ẹ kó kó kó níbo ló ń lọ kan ajagun kí ni ogun olè ń ogun olè ìdílé ogun òní jí àgbẹ̀kọ̀yà ibo lẹ́ ń kọ̀yà sí ẹ̀ ń kọ̀yà owó ẹ́ ibi tí wọ́n ti rí owó ibi tí wọ́n ti ń kúkú sí ibẹ̀ lẹ́ ti ń kọ̀yà tiyín ẹ̀yin ò lè lọ kọ̀yà fún wọn lẹ́kìtì gbogbo àwọn fúlàní ló ń pa wọ́n ló ń pa lógún lógún bẹ̀yẹn tó ń ba gbogbo ko jẹ́ ẹ lè lọ bá wọn bẹ̀yẹn kẹ́ ló máa dúnkokò mọ́ wọn but ẹni tí ò ṣẹ̀yìn tí ò ròyìn tó fẹ́ gba àwọn èèyàn ẹ̀ lẹ̀ wípé kọ́ má dún kòkò mọ́ wa mọ́ kọ́ má pa wa mọ́ kọ́ má pa wa ní eh, ìyá mọ́ kọ́ má pa wa ní bàbá mọ́ kọ́ má pa ẹbí wa run mọ́ kọ́ má gbalẹ̀ wa mọ́ òun ni ẹ̀yin wa lẹ wá team up lẹ wá dún kòkò mọ́ ọlọ́run máa dún kòkò mọ́ yín ọlọ́run máa dún kòkò mọ́ gbogbo yín bó ṣe ọba ni bó ṣe ìjòyè ni láàrin yín yóò bí ó bá jẹ́ ọlọ́run ní kò ní fún yín nísinmi kókó etí omi kò nísinmi ẹ ní nísinmi dalẹ́ yín bẹ́ẹ̀ ṣe ń fúru ẹ̀mí ọmọ yẹn tẹ́ ń fúru ẹ̀mí ẹ̀ ẹ ní nísinmi o èmi ti sọ yìí náà o kò dẹ̀ lè kò dẹ̀ mo lè kó jẹ torí gbogbo ẹ̀ là ń rí gbogbo ṣó ẹ̀ là ń rí tẹ́ ń ṣe fún Chief Sunday Adéyẹmọ Ìgbòho ẹ́ eh? ọlọ́run ti gbé ga ẹ gbà fún ẹ gbà forí ẹ gbà forí ó ti dolórí yín ó ti di kò sí nǹkan tẹ́lẹ̀ ẹ ẹ róògùn ẹ̀ ṣe ọlọ́run ti yàn bọ́lọ́run ṣe yan Mósè náà nìyẹn tẹ́bá kan lépa ẹ̀ ẹ máa ẹ máa para yín ẹ máa ẹ máa kúkú gíva ni ikú ọjọ́ àìpé yín òun lè máa kú ẹ kàn máa kúkú sàárà so ẹ gbà forí ẹ lè bínú orí kẹ máa fi tẹ̀lẹ̀ kẹ máa fi tẹ̀lẹ̀ lọ kẹ máa fi rìn orí lórí máa jẹ ẹsẹ̀ lẹ́sẹ̀ máa jẹ ọwọ́ lọ́wọ́ lọ máa jẹ láyéláyé bọlọ ṣe pin nìyẹn so ẹ gbà fọgà ẹ gbà fún àwa ti gbà fún so ẹ gbà fún ẹni tọ́lọ̀ ń dá èèkàn tọ́lọ̀ ń dá kò ṣe fara wé ni tẹ́ẹ̀bà dẹ̀ gbà fún tí ọlọ́run bá ṣe fún yín ẹ fara mọ́ so kò jẹ́ bó ṣe jẹ́ ẹ wá jẹ́ kí n fún yín ní fídíò let me play this video uh, this is uh, yesterday video ebi ń pa àwọn èèyàn gan o ebi ń pa wọ́n wọ́n fọ́n wọ́n fọ́n sí gbòòrò ni mo ti rí eléyìí ẹ́ eh? ó dàbí pé gbogbo ìlú gan ló ló fọ́n sí títì bóyá gbogbo àwọn I don't know àwọn ọmọ gáràjì gan náà wà ń bẹ̀ gbogbo àwọn ọmọ gáràjì máa ń jagbà gbogbo náà náà wà nílùú èkó ẹ jẹ́ fún yín fídíò yìí mò ń bọ̀ o. òní. Terrorism the Nigerian Labour Congress is the lead convener. They are joined by affiliate unions for a protest scheduled to hold for two days. Ebi There is hunger in the town. Hunger sí. Àwọn ọlọ́pàá gan-an wọn ò mọ báyé máa ṣe. Wọ́n wà perplexed. Wọ́n wà confused. The movement starts from 9 a.m. The destination is three kilometers away from the starting point. Ṣé gbogbo wọn bá ṣe bá ṣe ṣọ̀lọ́ bí omi? Ṣé gbogbo wọn bá ṣe ṣọ̀ bí omi? Ẹ bí àgbàrá omi. Although hardship is too much. in the land for all Nigerians. I uh, We want the government ebi weaken all their decisions. It should not be anti-people's policies governor. but decisions and policies Eyin that will yield a positive effort in ensuring that this untold hardship is brought to a halt. Nigeria is dead. Nigeria is dead. There it's is... a sunny day and a long walk. On the sideline, the police share water and biscuits to keep protesters hydrated. àwọn èèyàn tó wà títì lọ wọ́n fẹ́ tó wọ́n fẹ́ tó ìlàjì gbogbo After working for over an hour, the union members are now at their final stop. Yeah. Hmm. gidi pọ̀ o ẹ̀yin pẹ́sidẹ́ǹtì jẹ́kọ̀jẹ́kọ̀ she manage his own affair. ẹ wọ Falana ẹ Falana. we are saying that since one from zero removed. and human rights activists. the federal government state government and local government. ṣètìrọ́jú bàbá Falana òun náà wà ó participate. without any commensurate improvement uh in the lives of our people. Uh, After Senator they presented their demands to the Lagos state government officials who promised to treat their letters. Nàìjíríà ti bàjẹ́, ẹ ká lọ lé, ẹ ká rí ilé o, ilé là lọ. Àgbẹ̀ kan kó gbàgbé ilé, ẹ ká rí ilé. the end of the rally day one at the State Assembly. The rally started at the uh, Ikeja on the bridge uh-huh. before the Labour, Labour Union leaders led protesters to this point. The demands have been submitted to the leadership of the State House okay, of Assembly. They say they will gather tomorrow again and continue There's to press until the states. demands are met. Dare Ido, Channels Television News. so òun nìyẹn ṣe ti gbọ́ sétí yín ó ti pa fúka. ó ti páfúká ẹ jẹ́ ká máa lọ lé wọn ò lè rí ṣe bọ́ pé jésù gan kó wá jí kò lè rí jí mọ́ bọ́ pé ànábì kọ́ pé the strongest pro, uh, prophet kọ́ wá jí nàìjíríà wọn ò lè rí wọn ò lè rí ṣe mọ́ kò sóògùn ẹ̀ kò sóògùn ìwòsàn fún ó ti kú ká ṣe wake keeping ká dẹ̀ gbé sínú hò ló bá tán. so kílẹ̀ tó ń dúró dè ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká ṣe normal things ẹ jẹ́ ká ṣe normal things torí nàìjíríà kò lè kò lè resurrect mọ́ ó ti lọ ó ti lọ fẹ́yìnfẹ́yìn kò sẹ́ni tó lè jí dìde mọ́ òótọ́ ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu wa o ẹ bá wa pín ètò yìí ayé yín ò ní jóná bíi gúgúrú o. ẹ bá wa pín ẹ bá wa pín ẹ jẹ́ kó kárí ilé o. ẹ jẹ́ kó kárí ilé ṣe ti gbọ́ gbogbo ìtàdé sọ fún yín náà ẹ̀yin ọ̀tá ẹ̀yin ọ̀tá Chief Sunday Adéyẹmọ Ìgbòho ẹ ronú pìwàdà tẹ́ bá ronú pìwàdà ẹ fẹ́ kúkú gbóná nìyẹn o ẹ fẹ́ kúkú gbóná ẹ ṣàmọ́ ikú gbóná ikú transformer kò dáa o ẹ mọ̀ pé ẹ máa gan bíi bíi panla báyìí ni ẹ̀hẹ́n so ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ̀ kẹ́ gbómi lákaná Sunday Igboho kò ṣẹ̀yìn kò ròyìn kò ní kọ́lọ́kà má kó má jẹ o kò ní ká alámọ̀lá má tà o ó ń ṣe ti aráàlú ó ń ṣe ti yorùbá nation yorùbá wa tíátíá ó fẹ́ gbà á láìpẹ́ láì jìnnà a máa gba yorùbá torí ibi tí ọ̀rọ̀ nàìjíríà ń lọ ó ti ń dojú wọn ní tí tó bá ti dojú ṣúṣu fùrọ́màlà tó bá ti dojú ó ti ń dojú ṣúṣu báyìí so ó dẹ̀ kí fùrọ̀ là kàárí nǹkan tó wà ń bẹ̀ so ẹ bá wa pín ètò ẹ ṣé ẹ ṣé ẹ ṣé eh, God bless you so a ní oye jù báyìí lọ eh, ó tún dìgbà ni eh, mo ṣì ń bọ̀ mo ti lọ o mo ń bọ̀ o stay tuned and stay blessed bye have a nice day.